إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله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 والسيئات وإقالة العثرات وأبواب الجنة تفتح فيه وتغلق فيه أبواب جهنم وتصفد الشياطين وصومه وقيامه بالإيمان والاحتساب سبب لمغفرة الذنوب عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وسفلت الشياطين رواه مسلم عن أبي سلمة عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري وقال صلى الله عليه وسلم قال الله عز وجل كل عمل ابن آدم له إلا صيام فإنه لي وأنا أجزي به وصيام جنة وإذا كان صوما أحدكم فلا يغفر ولا يسخط فإن سابه أحد أو قاتله فليقل إني امرؤ صائم والذي نفس محمد بيده لخلوه فم الصائم أطيب عند الله من ريح المسك يصاحب فرحتان يفرحهما إذا أبصر فرح وإذا لقي ربه فرح بصومه ọpẹ́ ní fún ọlọ́wọ́ ọba ọmọ ọba tí adá ọpẹ́ fún òun náà ní ọba ọ̀kan ṣoṣo ọba tí a jẹ́rìí pé kò sí ọba tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àyàfi ọlọ́wọ́ ọba yìí bákan náà pé ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam ẹrú sí ọlọ́wọ́ ọba ni òjíṣẹ́ ọlọ́wọ́ ọba sì ni ó jẹ́ láàrínbádàlá ẹ̀yẹ rúsí ọlọ́wọ́ bá àdékíọ́lá àyínlá lákòrò lẹ́kọ́rò iṣẹ́ Ramadan àyíra wa pé a kó gbáradì fún oṣù ṣáàbù Ramadan oṣù Ramadan wà hùwà ṣáàbù mọ̀tọ̀ ẹ̀fàtì àjẹrò oṣù tó ṣe wípé sẹ́lẹ̀ èèyàn bá ṣe àdìpẹ̀lẹ̀ ẹ̀sán èèyàn máa ń gbà nínú rẹ̀ wà rọ́pà ẹ̀sìn darajat oṣù tó ṣe wípé ọlọ́ọ̀bá máa ń gbé nígbà lẹ́kọ̀ọ́ ni wà lọ́fẹ́rọ̀ ti dúró oṣù tí ọlọ́ọ̀bá máa ń ṣe àmójúkúrò fún ni níbi àwọn ẹ̀ṣẹ̀ tí a bá dá àti àwọn àṣìṣe wà ní kọ́ọ̀lá sí làásàrọ́t àwọn nǹkan tí ó bá ti jẹ́ àṣìṣe ọmọ ọba àdékíọ́lá ó máa mú kúrò fún ẹ̀dá ni o wà bú wá bóri jáde ti tó fìdáhùn pé nínú oṣù rọmọdọ́ọ̀nù tí a ń sọ yìí gbogbo àwọn ilẹ̀kùn tó wọnú àlùjọ náà pátápátá ọmọ ọba máa ń ṣe kalẹ̀ ni wà tó kúlá kú pé ní abúwá bí jahannam gbogbo àwọn ilẹ̀kùn tó sì wọ inú náà ọlọ́wọ́ ọba àdékíọ́lá ó máa ń sè é wàtúsọ́pẹ̀lú fíìlì àṣeyàpẹ̀lú nínú oṣù yìí sì ni àwọn tó jẹ́ ìṣù ọmọ ọba ní kí wọ́n ju wọn mọ́lẹ̀ wàsọ́mùhù akíyàmùhù bil ìmánì wal ihtisab kágbàwẹ̀ nínú oṣù Ramadan kásì máa dìde lóru lẹ́tọ́ kírun nínú oṣù Ramadan sábàbù lè mọ fírọ̀tì dùnú ó máa ń jẹ́ sábàbí tọ́nà ọba kò ṣe àforíjì fún mi gẹ́gẹ́ bí àbúrò tó ní ànábìwá muhammad sallallahu alayhi wa sallam sọ pé idha jaa ramadan futihat abwabul janna tí ramadan bá ti dé gbogbo ilẹ̀kùn àlùjànnà wọ́n á ti kalẹ̀ gbogbo ilẹ̀kùn náà wọ́n á sì wọ́n á sì di àwọn èṣù wọ́n á sì wọ́n ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ nínú ọ̀rọ̀ mi tí Abu Hurairah gbà wá ó ní àdọ́dúnwá Muhammad sallallahu alayhi wa sallam ó sọ wípé ẹnikẹ́ni tí ó bá gbà wẹ̀ Ramadan pẹ̀lú ìgbàgbọ́ àti ìní àti pèlè àti sọ́kàn pé ọlọ́run ọba àlékè ọlá á gba àwẹ̀ yìí lọ́wọ́ òun ó fi ràn láhùn máa taqaddama min dhanbi gbogbo tó ti ṣe ṣáájú nínú ẹ̀ṣẹ̀ ọlọ́run ọba àlékè ọlá á ṣàkóríjì ẹ̀kún kọ́mọ̀ kó bá ti ẹ̀kórí ẹ̀ṣẹ̀ di ẹnìkan fún wa. bákan náà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ nínú ọ̀rọ̀ mi ó ní ọlọ́wọ́n bá sọ wípé kullu amali ibn Adam lahu kullu amali ibn Adam lahu illa siyam gbogbo iṣẹ́ tí ọmọ ànábì ádámọ̀ bá ṣe ọmọ ló ní wa ana ajzi ọlọ́run bá ní òun lòun ní àwẹ̀ òun sì lòun máa gbà òun lòun á sọ ẹni tó bá gbà àwẹ̀ ní ẹ̀san wàtí yá mojú na àti bí àwẹ̀ tẹ́ rí ó jẹ́ gàgà tí máa ń jẹ́ gàgà fún ẹni tó bá ń gbà kúrò níbi aburú àti kúrò nínú ẹ̀ṣẹ̀ wà ìdàká lọ sọ́mọ ahadikun ní ìgbà tí èèyàn kan nu bá ti ń gbà àwẹ̀ padà yàrùkù ànábì sallallahu alaihi wasallam ó ní ọ̀rọ̀ ṣìnà ìṣe kó má súnmọ́ wàdà yàtọ̀ ó sì má jẹ tá a máa jà kí a máa pariwo fa ìsáàbàhù ahad àwùkọ ọtẹlẹhù béèyàn kan bá tiẹ̀ bú àbí wọ́n bá bá jà pẹ̀lú yakol ó máa sọ wípé ẹni mo ń sọ èyí èmi jẹ ti ń gbàwẹ̀ ó ní kó máa sọ wípé òun gbàwẹ̀ ànábì sallallahu alaihi wasallam wá sọ wípé wàlẹ́dì nọ́ọ̀sì muhammadu bìyẹ́nì ó ní mo fi ọlọ́run ọba ọba tó ti pé ẹ̀mí mi ànábì muhammad sallallahu alaihi oúnjẹ ní ọwọ́ rẹ̀ kò fi búra làkọlóòfù fámi sọ im àtúnyàbọ̀ ìdàlọ́ ìrìnrìn ìlú àwọn òórùn ti máa jáde láti di agbègbè ẹni tó ń gbàwẹ̀ láti inú okun ẹni tó ń gbàwẹ̀ lọ́hùn ó ló ní ọlá ju tùràrí àlìmẹ́sì lọ ìsọ́ ìrùbàrì àtàl gbogbo ẹni bá ń gbàwẹ̀ á ní ìgòló méjì yẹ̀fọ́rọ́ ṣùgbọ́n nígbà tí aláwẹ̀ tó bá túnú a máa dúró wa idha laqiya rabbahu fariha bi sawmi bákan náà nígbà tó bá pàdé ọlọ́wọ́ ọba rẹ̀ ní ọjọ́ tó lè àlùkìyàmọ̀ inú rẹ̀ á dùn látara orin tí ọlọ́wọ́ ọba àlùkìyọ́lá tí ó ṣe fún un. Ànábì sallallahu alaihi wasallam ó tún sọ lọ́rọ̀ mi ó ní inna fil jannati baban yuqalu lahu Rayyan ó ní nínú àlùjọ náà ilẹ̀kùn kan bẹ́ẹ̀ tí wọ́n ń pe ilẹ̀kùn yìí ní Rayyan yẹ́dọ̀ kọ́nu nínú ìwòsàn ìwò àwọn tí wọ́n gba ojú ọ̀nà yìí kọjá tí wọ́n gba ìwọ́nú àlùjọ náà òun náà ni àwọn tí wọ́n jẹ́ ẹni tí máa ń gbà wẹ̀. yàwó àlùkìyàmọ̀ lọ́jọ́ àlùkìyàmọ̀ náà yẹ́dọ̀ kọ́nu nínú ahadùn bẹ́ẹ̀ ìhóhùn èèyàn kò ní gba ojú ọ̀nà ìwọ́nú àlùjọ náà àyàfi àwọn olùgbàwẹ̀ yòkọ́lù àìlọ́sọ̀ ìmọ̀ òun wọ́n máa sọ fáwọn tí wọ́n ń gbàwẹ̀ fáwọn náà dá àwọn gbàwẹ̀gbàwẹ̀ dá fàyàkólóòn wọ́n sì máa sọ bákan náà wípé làyẹ́dọ̀kọ́lù mínú ahadun ghayruhum èèyàn kò gbọdọ̀ gbójú ọ̀nà yìí àyàfi àwọn tí wọ́n ń gbà wẹ̀ fáyìlà àdàkọlù òkòlìkọ irú àwọn aláwẹ̀ bá fi wá gba ojú ọ̀nà yìí wọlé wọ́n ti ilẹ̀kùn yìí kọ́nà ọba kó jẹ́ kó má jẹ́ kí wọ́n ti ilẹ̀kùn náà mọ ẹnì kọ̀ọ̀kan wa padà lẹ́dọ̀kọ́lù mínú ahad tí wọ́n bá ti ti ilẹ̀kùn yìí kò ó ní fìtìnà tó rọ́jú ló fi fìtìnà tó rọ́jú lè fi àhìlì wa máa lè yè wàjá ìlì ó ní ọmọ ẹ̀dẹ́ ènìyàn àdánwò tá a máa rí a máa wá látara àwọn ará ilé ẹ̀ látara owó tó ní àti látara àwọn alábàágbé rẹ̀ tùkàfíru asọ̀dáàtù wa síyàmù wa sọ́dàkọ̀ ohun tí a wá máa jẹ́ fìtìnà ìta máa lé fìtìnà ìtìnà fún òun náà ní ọ̀rọ̀ tó bá ní àwọ̀ tó bá ń gbà àti sàárà tó bá ń ṣe. ànábì sallallahu alaihi wasallam ó sọ níbo mi pé mami na abdi yasumu yawman fi sabilillah ó ní ẹ̀mí bí ẹrú kan ó gbà wẹ̀ sórí tọ́nà ọba ní ọjọ́ kan illa ba'ada Allahu bidhalika liyawwajahu 'ani an-nar sab'ina kharifa àyàfi kí ọlọ́ọ̀ba kó gbérú rẹ̀ ní báyìí kó gbé jìnà sí iná kọ́lọ̀ọ̀ba kó má ṣe gbé wa jìnà sí iná. wàhálà làbújá mi náà lè ṣe ìdárí dábìláwò tábọ́ wá wo bí àwọn ọlá tí a ti kà á dẹ̀ ti ń bẹ fún àwẹ̀ pàápàá jùlọ àwọn oṣù rọmọdọ́n àyùkó yẹ kí a gba ká pa ìfèsílẹ̀ fún oṣù rọmọdọ́n mílíọ̀nù sèyídàd nínú àwọn ìpèsè tá a máa ṣe kalẹ̀ fún oṣù rọmọdọ́n a lè sèyídàd ìmọ̀ ní irun ṣíì òun náà ní ìgbàgbọ́ òun náà ni àwọn ìpèsè kalẹ̀ eléyìí tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìmọ̀ni wa ìgbàgbọ́ wa eléyìí tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀mí wa bí mo ṣòro ìyá àkọ́kọ́ òun ni pé ká ní ìgbàgbọ́ nípa bí ọlọ́run bá ti àwẹ̀ ní ọ̀rọ̀ yàn wẹ̀lẹ̀kọ̀lá fún níyà bákan náà ni wípé gbogbo tá a bá ń ṣe látara àwẹ̀ tá a gbà ká gbà ń torí ìtọ́ náà ọba ká sì láníyàn pa máa gbà àwẹ̀ náà torí ìtọ́ náà ọba wàtàkùwà nínú tá a fi ń gbáradì fún àwẹ̀ òun náà ní ìparí ọlọ́wọ́ ọba wàlàyàbíìmà alqawiyya bákan náà ni ká ní determination eléyìí tó strong dáadáa ká ní ìpinnu eléyìí tó dúró déédéé wà mujahadatu nafs bákan náà ní pípa máa jẹ̀bi ara wa lógun wà lè fi àádá àmìlì màáfi wà zunubu wà sẹ́yìn àt bákan náà ṣáájú kí rọ̀mọ́dán tó dé kábílẹ̀ tá a máa jìnà sí ẹ̀ṣẹ̀ àti ìyapọ̀ náà wọn bá àti àwọn ìṣèlérí wà ta'ahadu nafs ala fi'li al-khayrat wa tarki al-munkarat bákan náà òun ni máa rí ẹ̀mí wa ká ẹ̀mí wa lórí ìmáṣe dáadáa àti ìmáṣe lọ sí aburú ṣáájú kí rọmọdán kó tó lé wà mí lẹ́lẹ́ sí ìdáàd nínú ìpèsè kalẹ̀ eléyìí tá a máa ti kú rọmọdán a lè fi ìdáàdù alimadiyi limadiyi òun náà ni tó ní ṣe pẹ̀lú àwọn nǹkan tá a máa múlò gẹ́gẹ́ bí owó ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí oúnjẹ eléyìí tá a máa jẹ nínú rọmọdán mí lẹ́lẹ́ infaq wàlá àtọ̀yìnmọ̀ wàlá àṣíríbá àdìhìlì ohun tá a fẹ́ jẹ ohun tá a fẹ́ mu nínú oṣù Ramadan eléyìí tó jẹ́ mọ́ tí a gbọ́dọ̀ jẹ haram ọlọ́run bá sọ fún wa wípé ya ayyuha ar-rusul ọlọ́run ní mo pe ẹ̀yin òjíṣẹ́ kulu mina tayyibat ẹ máa jẹun tó bá mọ́ wà i'malu salihan kẹsì máa ṣiṣẹ́ rere inni bima ta'maluna alim ọlọ́run ní mo mọ gbogbo tẹ̀ ṣe pátápátá èdè sọ fún wa jọmọ́ wípé a gbọ́dọ̀ gbìyànjú ó ṣe fún gbogbo ń tà jẹ láti ìsìn gbogbo ń tà mú ká jẹun tó jẹun tó mọ́ bákan náà tó bá tún wá dirú rọmọdán tí a fẹ́ gbà wẹ̀ gbogbo tá a máa jẹ tá a máa mú kájúwèé ju kárí kó tó mọ́ ni tábà wá ń pèsè kalẹ̀ látara àwọn nǹkan tá a fẹ́ lò ọlọ́run ni wàtí azawadu fáyínà khayra zari taqwa ọlọ́run ní ẹ pèsè kalẹ̀ yìí tó ti dá jùlọ nínú ìpèsè kalẹ̀ òun náà ní ìpayọ ọlọ́wọ́ ọba wàtàkùnrin ya ulil albab ọlọ́run ní ẹ̀yìn ẹ̀yìn ọlọ́gbọ́n ẹ̀yìn ọ̀jọ̀gbọ́n ẹ fàyè ní ọlọ́wọ́ ọba ẹni tó gbọ́ ni máa ń fàyè ọlọ́wọ́ ọba wàlẹ̀ tẹ̀yàgbọ́ àfẹ́hìn nínú àwọn ìgbìyànjú àti ìpèsè kalẹ̀ tá a máa ń ṣe fún oṣù rọ̀mọ́dọ́ọ̀dì òun nìyí tó ní í ṣe pẹ̀lú àlàáfíà ara wa ẹni tó ní àlàáfíà òun ní máa ń gbàwẹ̀. abúlera sọ fún wa nínú ọ̀rọ̀ tá a lọ́dún sọ̀rọ̀ ọ̀fẹ́ náà sọ ó ní al-mu'minu al-qawiyyu khayrun wa ahabbu ila Allah min al-mu'mini ad-da'if ó ní ẹ̀rí mòmìnì eléyìí tó ní okun lára tó ní agbára ó ní ímọ́nì tó dúró déédé bákan náà ní ẹ̀ka ara rẹ̀ ó ń ṣiṣẹ́ dáadáa ó lólóore níwájú ọlọ́wọ́n ọba ju mòmìnì ọ̀lẹ lọ ẹni tó lẹ ní ímọ́nì ẹni tó lẹ ní ti àlàáfíà ara wàtí ó lè kọ́ ìrìn àwọn méjèèjì náà lọ ní dáadáa lára ẹni tí mọ́ni ẹ̀ ga àti ẹni tí mọ́ni ẹ̀ kéré kọ́nà máa ṣe fún ẹnì kọ̀ọ̀kan wá ní ímọ́nì ẹ̀ṣẹ̀ ìṣàlẹ̀ àmàyà ń fáyọ̀ àdọ́bí sallallahu alaihi wa sallam ó ní ṣe gbìyànjú gbogbo tó bá máa ṣe é láǹfààní máa gbìyànjú láti máa mójútó ohun tí wàá jẹ ta ṣe é láǹfààní mójútó ohun tí wàá máa lò nínú àwọn oògùn ta ṣe é láǹfààní gbìyànjú láti mójútó wasta'in billah nígbà tó bá ti ṣe gbìyànjú tọmọ ẹ̀dá ènìyàn lè ṣe látara kó jẹ nǹkan gidi òun mú nǹkan gidi kó wá máa wá ìrànlọ́wọ́ ọlọ́wọ́ ọba ìyẹn ni pé kó máa ṣàdúrà wàlà táàjà wàlà o sì gbọ́dọ̀ jákọ̀ o gbọ́dọ̀ kágara wàyìn asọ́baka ṣe ìfàlàjákò láwù ánì fàẹ́tù kánà kádà wà kádà tí nǹkan kan bá wá ṣẹlẹ̀ sí ẹ lẹ́yìn ìgbà tó ti ṣe gbogbo ìgbìyànjú tọ́mọ ẹ̀dẹ́ èèyàn máa ń ṣe oògùn tó yẹ ó lò oúnjẹ tó yẹ kó jẹ o ti ṣe gbogbo eléyìí pátápátá o tún wá ń bẹ náà bò ń ṣe àdúrà tí nǹkan bá wá ṣẹlẹ̀ sí ẹ lẹ́yìn eléyìí ní ohun tó ṣẹlẹ̀ sí ẹ tóòró tó ṣẹlẹ̀ lọ́nà tí ò gbàró àti tí ò fẹ́ kí ni wàá wá ṣe ń gbà yẹn ànábì sallallahu alaihi wasallam ó ní kó má kábàámọ̀ kó wá máa sọ wípé àká ni mo dẹ̀ ṣe báyìí ni kò bá jẹ́ báyìí kò bá jẹ́ báyìí ó nítorí wípé ká sọrú gbólóhùn yìí ó máa ń ṣílẹ̀kùn fún èṣù o kọ́nà ọba kó la ẹnìkọ̀ọ̀kan wá bẹ̀. nínú ọ̀rọ̀ mi sáà lọ́bi sọ fún wa sallallahu alaihi wa sallam ó ní ní ni'matani maghbunu fihima kathiru minan nas ó ní dẹ̀ra méjì ń bẹ ọ̀gọ̀rọ̀ nù ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọn kì í ṣe àǹfààní látàrẹ̀ asíhatu walfarag òun náà ni asíhatu àlàáfíà àti àsìkò ọ̀gọ̀rọ̀ ní máa ń pàdánù látara àlàáfíà tó ní látara pé kò ní lò síbi tó yẹ kó lò sí ọ̀gọ̀rọ̀ máa ń pàdánù látara ọtọ́nà ọba fún ní àsìkò ìgbà tó bá ráyè kò nílò láti fi ṣètò ọlọ́wọ́ ọba àdékè ọlá ya kulil mu'min ma yumakkinahu mina sawm ma yumakkinahu mina sawm ẹni tó jẹ́ onígbàgbọ́ òdodo àwọn nǹkan halal tí a ṣe láǹfààní tá a jẹ́ kó rọrùn fún láti gbàwẹ̀ a máa ṣe wa yumarisu ma yuqawwihi mina al-a'mali wal harakati bákan náà gbogbo àwọn ìṣesí gẹ́gẹ́ bí ká ṣe ẹ̀sásáìsì ni ká máa rìn ni ká máa fò sókè ni àti gbogbo nǹkan báyìí tá a ṣe ara wa láǹfààní ẹtí ó dónígbà kó lòlò àbàṣe lẹ́tọ́ fi ń gbáradì di àwẹ̀ Ramadan wàyà ibadallah ẹ̀yẹ rúṣì ọlọ́wọ́ bá wà sọ́ọ̀mù umuman min amri dinina ẹ̀ẹ́dí ká gbàwẹ̀ ní àpapọ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn wa ní o wa khususan shahru ramadan pàápàá jùlọ oṣù ramadan wa huwa rukun min arkani islam ẹ rí ramadan taari ó jẹ́ orígun kan nínú àwọn orígun ìsìláàmù márùn-ún ẹ̀rí sọ́ọ̀ masdarun lè sọ ọmọ yasumu sọ́ọ̀mọ́n síyáàmù ohun tí a ń pè ní ààwẹ̀ gbígbà nínú lárúbáwá ó wá látara ọ̀rọ̀ tí a ń pè ní sọ́ọ̀mọ̀ yasumu sọ́ọ̀mọ́n kí ni ìtumọ̀ ẹ̀ àlè ìmùtá kàálì tọ̀rán ìtumọ̀ ẹ̀ nínú èdè lárúbáwá òun náà ni àlè ìmùtá kàálì tọ̀rán wàlìkàlà òun náà ni wípé kéèyàn káraró kúrò níbi oúnjẹ kéèyàn káraró níbi ọ̀rọ̀ sísọ wà sẹ́yìn kódà níbi ìrìn tá a bá kára ló mẹ ẹni tó bá ṣe lè òun náà gbà wẹ̀ yẹn. gẹ́gẹ́ bọ́lá ọba ti sọ nípa ìyàwó Maryam aleyhi salam ọlọ́run nípa kúlì inni nadartu li rahmani sawman ọlọ́run ní síyàwó yìí nígbà tó bímọ. táwọn èèyàn afẹ́ máa ṣe fanfà pé mo ló ti rí ọmọ ẹni tí ò lọ́kọ tó lóyún tó ti bímọ ọlọ́run wá ní kó dákẹ́ tó bá fi dọ́dọ̀ wọn kó sọ fún wọn pé ìní nàìjíríà tó lè rahmani sọ́wọ́n mo ti bọ́nà ọba dá májẹ̀mú pé màá gbà wẹ̀ àsọ̀hún àlè ìgbà kárẹ̀ kàlà ìtumọ̀ àwẹ̀ tó gbà mílíọ̀nù ni pé kò ní sọ̀rọ̀ ọmọ tó bí lọ́nà ọba fẹ́ kó sọ̀rọ̀ ọmọ yìí ti padà sọ̀rọ̀ pé ní mi abdullah èmi mi èmi mi ẹrú ọlọ́wọ́n ọba abdullah àtàlì àjìjà ọlọ́ọ̀ba fún mi síra wàjà ẹlẹ́ni nàbíyà ọlọ́run ti ṣe mí lójúṣẹ́ wàjà ẹlẹ́ni mubarakan ayinama kóòtù ọlọ́run ṣe mí ní ẹni àlùbáríkà ní gbogbo omi tí bá wà ọlọ́run ti pa mí láṣẹ kí yọ zàká ọlọ́run pa mí láṣẹ kí máa gbà wẹ̀ eléyìí ní ìtumọ̀ àwẹ̀ nínú èdè lárúbáwá wà fi ṣẹ́rìí ìhùwà ìmùsáàkà mọ́sẹ̀rìn ṣẹ̀rìí yìí ẹ̀rí nínú ẹ̀sìn Islam ohun tó ń jí àwẹ̀ òun náà ni pé kákàráró níbi gbogbo tí bá máa ń jáde láàwẹ̀ tí Islam sọ fún wa èyí yá ti pẹ̀lú àníyàn taqarrubu ila Allah pẹ̀lá ní ọ̀pá fẹ́ fi súnmọ́ lọ́wọ́ ọba lẹ́yìn ọba káraró tó sá fún gbogbo tí máa ń jáde láwẹ̀ tí ò ṣe tí ò súnmọ́ tí ò jẹ́ tí ò mú eléyìí ò tí ì kù bí ó ṣe pé kí ni o kó tún bẹ́lẹ̀ tó ní àníyàn kó ló fẹ́ fi súnmọ́ lọ́wọ́ ọba nítorí ẹni fàjẹrẹ sọ́ọ́dẹ ìlà horo lè ṣàmì láti gbà tí àlùfájà rí fi òdodo torí pé àlùfájà rí fi máa ń yọ méjì ni yìí kọ́kọ́ yọ tí máa ń tọ́ni jẹ́ ilẹ̀ amọ́wá kò sí ṣe pé àlùfájà rí fi yọ yìí tó jẹ́ ti òdodo yìí nígbà tí ó bá yọ títí dí tí òòrùn á fi wọ̀ ká tẹnu ró báyìí ìlànà mọ́kèrè eléyìí tí a ń sọ ọlọ́run wa kúlù wa ṣọ́ọ̀bù ọlọ́run yẹn máa jẹ máa mu hatta yatabayyana lakum al-khaytu al-abyadu min al-khayti al-aswadi min al-fajr ọlọ́run yẹn máa jẹ máa mu títí tí tí a fi hàn sí òwú funfun kúrò lára òwú dúdú nínú alifájìr látara alifájàdì ìyẹn náà ní òru àti ọjọ́ ẹ máa jẹ ẹ máa mu ní òru tí ẹ fi wá rí wípé òru tuntun ti jáde ìyẹn náà ní alifájàdì tí ilẹ̀ bá ti mọ́ tó máa fi mùsùlùmá ìlà lẹ́yìn ọlọ́run ní tẹ́ bá ti wá jẹ fẹ́ mu tí alifájàdì ti yọ yìí ẹ wá bẹ́lẹ̀ ń tẹ́ ń gbà wẹ̀ ẹ pé àwẹ̀ yín ti ti di alẹ́ ìyẹn náà nígbà tí mọ́gírì Muhammad sallallahu alaihi òun náà tí ó yé wa nínú ọ̀rọ̀ ẹ̀ ó ní ìlà akọbalà lẹ́lu minhahuna wà á dùbárọ̀ naharu minhahuna wà gbọ́rọ̀ bá tu ṣíàmù fàkọ̀dẹ̀ àpọ̀rọ̀ sọ ẹ̀ ó ní ìgbà tí oòrùn tí ó bá ti bẹ ní nípò bá di wípé a rí òru a sì tún rí ọ̀sán tí a bá ti wá rí ọ̀sán yìí tí a wá rí tí òòrùn wọ̀ ànábì sallallahu alaihi wasallam ó láwọn tí wọ́n bá ń gbàwẹ̀ wọ́n ní láti túnu ní àsìkò yìí. ẹ rí àwẹ̀ Ramadan mashru' fi kitabillah wa fi sunnati rasulillahi sallallahu alayhi wa sallam àwẹ̀ ramadan ó di ọ̀ranyàn nínú tírà ọlọ́wọ́n ọba àti ní inú ọ̀rọ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam wa ajma al-umma ala mashru'iyyatihi bákan náà ni àwọn mùsùlùmí wọ́n pẹnu pọ̀ lórí wípé àwẹ̀ ramadan ń kọ́ ọ̀ranyàn ni qala ọ̀rọ̀ ẹ̀ pé yáyọ́ alladhina amanu ẹ̀yin onígbàgbọ́ òdodo àwẹ̀ Ramadan àti ṣe ní ọ̀ranyàn lẹ́yìn lórí kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun gẹ́gẹ́ bá ṣe ṣe ní ọ̀ranyàn fáwọn tí wọ́n ti lọ ṣáájú yín lórí so ayé ilé ń sọ fún wa wípé ọlọ́run ṣe àwẹ̀ ní ọ̀ranyàn ọlọ́run bá wá fẹ́ la àwẹ̀ tó ṣe lọ́ranyàn ó ní shahru Ramadan alladhi unzila fihi al-Qur'an ó ní òun náà ní àwẹ̀ oṣù Ramadan eléyìí tí ọlọ́run sọ al-Qur'an nínú ẹ̀ hudan linnas kí alukurani lè máa jẹ́ ìtọ́sọ́nà fáwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn wa bayyinati minal huda bákan náà kó sì máa jẹ́ àlàyé ohun tó ń jẹ́ ọ̀nà ọmọ wal furqan kó sì jẹ́ tá a máa ṣòpinya láàrin òdodo àti irọ́ faman shahida minkumu shahra falyasumhu ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tí ni ẹ̀rí láti orí nínú tírà ọlọ́run ọba àlíkẹ́ muhammad sallallahu alayhi wa sallam nínú hadith abdullahi bin umar ó ní buniya islam ala khams ó ní àmọ́ islam lórí nǹkan márùn shahadati allah ilaha illallah wa anna muhammad rasulullah àkọ́kọ́ òun náà ni wípé kájẹ́rìí pé ọlọ́wọ́ ọba allah òun nìkan ló lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àti pé ànábì muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́wọ́ ọba ni wa ìta ìzaka bákan náà ni wípé ká máa kírun ká sì máa yan zaka ká sì máa ṣe hajj ká sì máa gbàwẹ̀ ramadan ẹ wàá rí àwẹ̀ tá à ń sọ yìí láwùrò kùnán ó ní orígun méjì bó ti jẹ́ wípé islam ní orígun márùn àwẹ̀ tá à ń sọ ní orígun méjì a sì ti sọ àwọn orígun méjì níwájú òun náà ní àníyàtù ẹni tó fẹ́ gbàwẹ̀ gbọ́dọ̀ ní àníyàn pé òun ń gbàwẹ̀ bẹ́ẹ̀ yóò bá jẹun láti àárọ̀ títí di àsìkò tá a wà yìí tí ò bá láníyàn pé òun ń gbàwẹ̀ ohun tó ṣe yẹn àní pè ní àwẹ̀ ó gbọ́dọ̀ láníyàn ẹlẹ́ẹ̀kejì lórí àníyàn yìí ni wípé ẹni tó fẹ́ gbàwẹ̀ Ramadan ó ti gbọ́dọ̀ ní àníyàn láti òru mọ́jú ṣáájú kílẹ̀ tó mọ́ ó ti gbọ́dọ̀ láníyàn kó ń gbàwẹ̀ ó jẹun kò jẹun ó ti gbọ́dọ̀ láníyàn àwẹ̀ àwẹ̀ tó bá jẹ́ tàtọ́ wọ́rọ̀ àwẹ̀ tá a fẹ́ ṣe láti ṣe láti gba ládá àwọn nàwáfíì òun ló jẹ́ wípé béèyàn bá tiẹ̀ ní àníyàn tẹ́lẹ̀ bóyá èèyàn wá wà láti àárọ̀ fàpẹrẹ kò wá jẹun títí di aago méjìlá ló wá wò pé ah, mi kú jẹun látàárọ̀ mi sì mọ́ mi jẹ́ kó sọ di àwẹ̀ nínú eléyìí kò sí láì fi bẹ́ẹ̀ ó lè máa gbà àwẹ̀ lọ ṣùgbọ́n Ramadan àlè ṣe bẹ́ẹ̀ a gbọ́dọ̀ ní àníyàn láti alẹ́ ẹlẹ́ẹ̀kejì alẹ́ǹta òun náà ní pé ká kára ró ká kú ẹnu ró kúrò nínú gbogbo tí máa ń jáde ní àwẹ̀ eléyìí jẹ́ irú àwọn nǹkan tí a fẹ́ fún wa. wàjú ṣíra ń fi sọ́ọ̀ bẹ̀rù yàtì lèyìnlá àwọn ìsìnkìmáàlì ṣàbáàlì sàdàfínà yawman tábà wá fẹ́ gbàwẹ̀ àka oṣù ṣàbáàlì àka nínú pé kárí oṣù Ramadan tí a bá ti rí oṣù Ramadan a ka oṣù Ṣàbáànì tá a bá lọ kó pé ọgbọ̀n gẹ́gẹ́ bí ànábì sọ̀rọ̀ àlùmọ̀tánná ti sọ fún wa pé sóhun lérò yáàkì yìí ẹ gbà wẹ̀ pẹ̀lú kẹrọ́ṣù wàá fèrò lérò yáàkì yìí ẹ sì túnú pẹ̀lú kẹrọ́ṣù fa ìnùhùn màálẹ́ìkùn fa àkùnmílò ìdàdà Ṣàbáànì sàdàfí ilẹ̀ yàwùmọ̀ tí kùrùkù bá wá bo oṣù lójú tí ò jẹ́ kẹ́ láǹfààní láti rí ṣàbáàlì tẹ́ ń bá bọ̀ ẹ̀ka kó fi ọkàn eléyìí jẹ́ mo bí àlọ́ sọ̀rọ̀ máa ní ọ̀sẹ̀ náà tó fi yé wa kọ́nà bá kó má ṣe fi wá ṣe kò ń yẹ dáadáa. wàlá wo ṣòro bákan náà ni àwẹ̀ tá a fẹ́ gbà ó ní májẹ̀mú wàyí àrùbá àwọn májẹ̀mú àwẹ̀ ìmẹ́rin tí ó gbọ́dọ̀ dúró ṣáájú ká tó gbà wẹ̀ àkọ́kọ́ nínú àwọn májẹ̀mú àwẹ̀ ẹ̀ tó fẹ́ gbà wẹ̀ ó gbọ́dọ̀ nípinnu lórí àwọn nǹkan mẹ́rin alákọ̀ọ́kọ́ bí alìsílámù òun náà ní kéèyàn jẹ́ ẹni tó gba islam ẹni tó jẹ́ mùsùlùmí lá sọ́ọ̀mọ̀ nílùú káàfin ẹni tó bá jẹ́ kèfèrí tó bá gbàwẹ̀ kò tó tọ́nà ọba bẹ́ẹ̀ fi ṣe ní àwẹ̀ rọmọdọ́n ẹni tó jẹ́ kèfèrí kò ní àwẹ̀ rọmọdọ́n ọ̀nà ọba máa bí wọ́n lọ́jọ́ pé ìdàlù kìámọ̀ lórí gbogbo tó ní kí mùsùlùmí ṣe táwọn ò bá ṣe ọ̀nà àbí wọn á sì fìyà jẹ wọn lé lórí ṣùgbọ́n nílé ayé wọn ò ní àǹfààní láti gbà á ṣùgbọ́n torí pé ọlọ́run bá ní kí ọlá gbogbo tó ṣe lópin gbogbo wa pátápátá lọ́nà ọba rán ànábì sọ̀rọ̀ bá àríwọ̀ sẹ́lẹ̀ àwọn kan gbọ́ wọ́n gbà àwọn kan gbẹ́rù gbọ́rí àwọn tí wọ́n gbẹ́rù gbọ́rí yẹn tí wọ́n gbẹ́rù gbọ́rí gbogbo wọn pátápátá òtọ́nà ọba fi ọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ àríwọ̀ sẹ́lẹ̀ á bèrè lọ́wọ́ gbogbo wọn wọ́n á sì jẹ̀yà lórí pé wọ́n tẹ̀lé ilé jẹ́ májẹ̀mú alákọ̀ọ́kọ́ nínú àwọn májẹ̀mú májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì alìbólógo wàlàákèlì òun náà ni pé ẹni tí àwọn ẹjí ọ̀ràn yàn lé lórí ó gbọ́dọ̀ jẹ́ tó ti bàlágà bákan náà kó jẹ́ tó ní làákàyè wàlà yajibu ala al-majalin was-sibyan àwọn kì í ṣọ̀ràn yàn lórí àwọn ọmọ kéékèèké bákan náà ni àwọn tí wọn ní làákàyè àwọn wèrè wa hum ghayru mukallafin torí tí àwọn tá à ń sọ yìí àlàṣẹ bọ̀ wọn lọ́rùn ànábì sallallahu alaihi àní kọ́ṣẹ́ tí wọ́n bá ṣe sílẹ̀ à ń sọ bí ìyè hatta yablugh ẹni tó bá bí ọmọ kékeré títí tá a fi bàlágà wà ní náírà máa ta yẹ sẹ́ẹ̀fẹ̀ àti ẹni tó ń sùn títí ìgbà tá a fi jí ẹni tó ń sùn gbogbo tó bá ṣe lójú oorun ọlọ́run ò ní kọ́lẹ̀ fún wà ní lè mọ́júnú hatta ya fi àti ẹni tó bá ya wèrè ọ̀ní máa kọ́ iṣẹ́ tó ń ṣe lẹ̀ títí tá a fi kú sùn kọ́nà kó ṣe àlọ́ ẹnì wa tó bá rí wèrè tó lóun apá yàtìtì sá lọ fún ọ torí pé wájú èèyàn kò lẹ́bi níwájú ọlọ́ọ̀ba náà kò tún ní ẹ̀rí wàdà yẹn ti sọ́ọ̀m àyàmà làmì yàkùnrin àlẹ́ yìí bákan náà májèmú ẹlẹ́kẹrin àdókòdòrọ̀ òun náà ní pẹ́ tó fẹ́ gbàwẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ tó ní agbára lé lórí gẹ́gẹ́ bí arìnrìnàjò ó lè má lágbára láti gbàwẹ̀ ọlọ́ọ̀bá ẹ̀fẹ́ ìfẹ́ níbi àwẹ̀ gbígbà pé a padà sán bákan náà ẹni tó di arúgbó ó lè má lágbára láti gbààwẹ̀ ẹni tó ń ṣàìsàn ó lè má lágbára láti gbààwẹ̀ ẹni tó lóyún sínú ó lè má lágbára láti gbààwẹ̀ ẹni tó jẹ́ wípé ó ń fún ọmọ ní ó ń bẹ̀rẹ̀ síbi ọmọ ó lè má lágbára láti gbààwẹ̀ ọlọ́wọ́ ni wàá ká sóòmù kọ́ ìwé lápò ṣùgbọ́n kẹ́ gbààwẹ̀ lólóore fún yín ọlọ́wọ́ bá fi yẹn dì wá mọ́lẹ̀ pé ńgbà míì ẹlòmíì afẹ́ṣọ̀lẹ̀ ó lágbára láti gbààwẹ̀ ṣùgbọ́n àwọn òfin ìbí ah, mo ti lẹ́ ṣùgbọ́n ká lọ mọ̀ wípé àwọn tọ́nà bá ẹ̀fẹ́ sí àní máa ṣe àwẹ̀ ní ọ̀rọ̀ yọ̀ lé wọn lórí ilé ìjẹnu tí a gbọ́dọ̀ mójútó mufasirọ́ọ̀tù àwọn mufirọ́ọ̀tù sọ kí làwọn nǹkan ti máa ń bá àwẹ̀ jẹ. aláwọ̀lù alìjìmá nǹkan àkọ́kọ́ tí máa ń bá àwẹ̀ jẹ òun náà ní wípé kí ọkùnrin kó ní àṣepọ̀ pẹ̀lú obìnrin àbí kí wọ́n ní àṣepọ̀ pẹ̀lú obìnrin irú eléyìí a máa bá àwẹ̀ jẹ ìlànà fìyà àyàfẹ́ tó bá gbà tó gbàgbé ẹ tó ń gbàwẹ̀ tó ti gbàgbé kó ń gbàwẹ̀ tó wá ní àṣepọ̀ irú ẹni báyìí àwẹ̀ ò bàjẹ́ tó bá jọkùnrin kò bá wẹ̀ jẹ́ tó bá jọmìnrin kò bá wẹ̀ jẹ́ ṣùgbọ́n wá rómìnrin tó ti gbàgbé ṣùgbọ́n kùnrin tiẹ̀ wò gbàgbé ó mọ̀ ọmọ ṣe ni obìnrin yẹn kò bá wẹ̀ jẹ́ ó bá wẹ̀ ọkùnrin jẹ́ torí pé kí ni àníyàn oníkálukú yàtọ̀ síra wọn. bákan náà mọ́kùnrin ẹni tí wọ́n bá jẹ nípa wọ́n jẹ èèyàn kan nípa láti súnmọ́ gẹ́gẹ́ bí obìnrin abọ́kùnrin náà ni wọ́n pọ̀sì láti ṣe bẹ́ẹ̀ tó sì ń gbà rẹ̀ irú eléyìí ò bá wẹ̀ ẹ̀jẹ̀ o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àbí gbà mí ẹni tó jẹ́ wípé wọ́n ṣèṣì ni wọ́n rò wípé sàárì bí àwọn ti wà ní àsìkò sàárì wọ́n wá ṣe àṣìṣe lórí ilé Islam ẹ̀sìn àlóni ọlọ́ọ̀bá ṣàbójú kúrò tí ò bá jẹ́ wípé látara gọ́fúlà látara ìfọ́núfọ́ra àti àìbìkítà ọlọ́ọ̀bá ṣe àbójúkúrò fún wọn torí pé kí ni ọlọ́ọ̀ni rabbana la tu'akhidhna in nasina aw akhta'na àdúrà àwọn mùsùlùmí òun náà ní pé wọn náà ọba àdékíọ́lá eléyìí tá àbámọ́ ọmọ ṣe eléyìí tá a ṣe tá àbọ̀mọ̀ àti eléyìí tí a gbàgbé ọlọ́ọ̀ba àdékíọ́lá bá fi jù wá nínú àwọn nǹkan tí máa ń ba láwùjẹ kòró tí máa ń kárí sí òun náà ní pé kí àtọ̀ kó jáde lára èèyàn spam tí eléyìí bá jáde tó jẹ́ wípé látara wípé àwọn nǹkan tí máa ń pe àtọ̀ jáde lèèyàn ṣe gẹ́gẹ́ bí ẹni tó ń bá ẹlẹ́tọ̀ ẹ̀ ṣeré tó wá fi di wípé àtọ̀ jáde irú ẹni báyìí àwọn ẹ̀sìn bàjẹ́ ẹni àkọ́kọ́ ta sọ wípé tí ó bá ní àṣepọ̀ yìí ọ̀rọ̀ tó wú dá òun náà ni wípé á gbàwé oṣù méjì á dẹ̀ ṣe kọ̀dọ̀ ọ̀hún ìyẹn ní sixty days nínú ẹni bí àti gbàwé mùtàtà àbí àyè àbáta tẹ̀léra wọn ni lóbi jẹ́ pa gbọ́dọ̀ mọ̀ wípé eléyìí nǹkan tó tóbi wájú ọlọ́wọ́ ọba ni tá a gbọ́dọ̀ gbìyànjú láti rí wípé a ti lọ sí. ṣùgbọ́n tó jẹ́ wípé àtọ́jáde lára èyí irú ẹni báyìí tó bá jẹ́ wípé mọ̀ ọmọ ṣe ni ó bá àwọn ọjọ́ yẹn jẹ́ àwọn ọjọ́ kan òun náà sì ní àgbà padà. ìlà ìgbọ̀nsẹ́lì àyàfi ẹni tó bá sùn ẹni tó sùn tó lálàá tó wá ṣe àwọn nǹkan ìlójú oorun látara bẹ́ẹ̀ tí nǹkan wá jáde lára ẹ̀ irú ẹni báyìí kò bá wẹ̀ jẹ́ bákan náà al-aklu wa shurb nínú tí máa ń bá àwẹ̀ jẹ́ òun náà ní ká jẹun àbí ká mu ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà bá ti àti tàn síwájú bákan náà nínú àwọn nǹkan tí ìlànà àfihàn oúnjẹ àti mímu tá a sọ yìí á máa bàwẹ̀ jẹ́ ṣùgbọ́n téèyàn bá gbàgbé láti jẹ téèyàn bá gbàgbé láti mu irú ẹni bẹ́ẹ̀ kò ní máa bàwẹ̀ jẹ́ anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní ìlà akala ahadukum aw shariba nasiyan ó ní téèyàn kan ní oyin bá jẹun àbótí ẹ̀ mú mímí lẹ́sùn ti gbàgbé fáliyù tí mo sọ́ọ̀mọ́ ho ó ní fa innama at'amahu Allahu wa saqahu ọlọ́ọ̀ba ló fún lóúnjẹ ọlọ́ọ̀ba ló kólú ma wá sọlá ìlàlùjáwò àhámúdàn ẹ rí gbogbo tí bá wọnú okùn ẹni tó wọnú okùn ẹni tó ṣe wípé akàlìkàlì bóyá a fi sẹ́nu a fi nǹkan yìí sí ẹnu a fi sí etí a fi sí mú àbí ojú ara la fi sí tó wá jẹ́ wípé nǹkan yìí máa wọ inú okùn wa àwọn nǹkan yìí náà máa ń jẹ́ àwẹ̀ wa o bákan náà àwọn tó jáde kúrò ní téèyàn bá gba ẹ tó gba tó bá jẹ́ wípé abẹ́rẹ́ malaria abẹ́rẹ́ typhoid tí ò ṣe abẹ́rẹ́ tí máa ń dínkù oúnjẹ irú ilé yóò máa wẹ̀ jẹ́ o kọ́nà máa kó fi wá ṣe oúnjẹ dáadáa. bákan náà nínú tí máa ń bà wẹ̀ jẹ́ anisis kọ́ amudan òun náà ní wípé kí èèyàn pé èébì jáde ẹni tó bá bì tó ń gbà wẹ̀ kò bá wẹ̀ jẹ́ ṣùgbọ́n tó bá jẹ́ wípé èèyàn mọ̀ọ́mọ̀ fi ọwọ́ bọ ẹnu ló fi wá pé èébì jáde irú ẹni yẹn ti bà wẹ̀ jẹ́ o gẹ́gẹ́ bí ànábì Muhammad sallallahu alaihi wasallam ṣe sọ fún wa nínú hadith tí Imamu Tirmidhi tó gbà wá bákan náà ni tó máa ń bá àwẹ̀ jẹ́ òun náà ni àwọn tí wọ́n máa ń mu àdùnkọ́àdì ẹni tó mu igbó fàpẹrẹ àbẹ tó mu sìgá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn nǹkan yìí náà ó wà ní oṣù máa ń bá àwẹ̀ jẹ́ nínú tí wọ́n máa ń bá àwẹ̀ jẹ́ tí àwọn àfa tí wọ́n fa lọ fà á òun náà ni nǹkan tí a ń pè ní àlẹ̀ṣìdáàmà àlẹ̀ṣìdáàmà òun náà ni ìlànà òwòsàn kan gẹ́gẹ́ bí wípé ń sìn eléyìí tí wọ́n máa ń ṣe ní ọ̀dọ̀ wa bí tó bá jẹ́ pé wọ́n fẹ́ fi ṣe ìwòsàn kan sí gbẹ́rẹ́ tí wọ́n á fi bíléèdì tọ̀yàn ní ara báyìí tí ẹ̀jẹ̀ ajáde ń bẹ̀ tí wọ́n á fi kú òkun sí i àbí kí ẹ̀jẹ̀ dúdú lè jáde kó lè jẹ́ sábàbí àlàáfíà èyí jẹ́ nínú sọ́nà àlọ́dúnwà Muhammad sallallahu alaihi wasallam tó ti yàtọ̀ sí gbẹ́rẹ́ pé à gbẹ́rẹ́ ká lè máa tà gbẹ́rẹ́ má darí kàn gbẹ́rẹ́ pé ìyọnú ayé gbogbo eléyìí mùsùlùmí ò ní ṣe mùsùlùmí ò ní máa wá ìyọnú ayé ìyọnú ọlọ́wọ́ bá ló máa wá tó bá ti ti ń wu àwọn ìwà tó fi ń wá ìyọnú ọlọ́wọ́ bá ayé ayọ́nú sí ẹ̀ anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní ìdá ahaba Allahu abidan ó ní tọ́nà ọba bá ti nífẹ̀ẹ́ ẹrú kan náà dá jìbìrì ọ̀nà wa pé jìbìrì inna Allaha yuhibbu fulan fa ahibba ọ̀nà àtọ̀ fún jìbìrì rẹ̀ pé rẹ̀ jìbìrì èmi ọ̀nà ọba mo nífẹ̀ẹ́ lágbájá ọmọ lágbájá ìwọ náà máa nífẹ̀ẹ́ fa ahaba o jìbìrì jìbìrì rẹ̀ á sì nífẹ̀ẹ́ fanada ahada sama jìbìrì yà wá kó gbogbo àwọn màláìkà tó bẹ́ sọ́mọ̀ inna Allaha yuhibbu fulan wa ana uhibbuhu a ní ọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ lágbájá o kọ́nà má ṣe nífẹ̀ẹ́ nǹkankan wa èmi náà sì ní ti nífẹ̀ẹ́ fa àhíkú ẹ̀yìn rẹ̀ bẹ̀rẹ̀ sí máa nífẹ̀ẹ́ wa yóò dọ̀rọ̀ mahabbatahu fi ahli ahli ahli ọmọ àwa kó ìfẹ́ sí ọkàn àwọn tí wọ́n bẹ lórí rẹ̀ lóbi jẹ́ pé ta bá wá ìyọnu ẹ̀yọnu ọlọ́wọ́n bá ní ká wá ẹ̀ńtọ́nà bá ba ti yọ́nú sí gbogbo ńtọ́nà bá dáadáa yọ́nú sí kọ́nà má ṣe yọ́nú sí ẹ̀yìn kọ̀ọ̀kan wa ilé ìjẹ́nu tí a gbìyànjú tí agbọ́dọ̀ gbọ́dọ̀ sá fún tí máa ń bá àwẹ̀ jẹ́ bákan náà nínú tí máa ń bá àwẹ̀ jẹ́ òun náà ni níbi yàtọ̀ òun ni wípé kéèyàn ní àníyàn o ti jáwẹ̀ kéèyàn kọ́kọ́ báyìí mo ó jẹun kò jẹun àwẹ̀ bẹ́ẹ̀ ti bàjẹ́ la ṣe gbọ́dọ̀ máa àníyàn wa nígbà míì ṣẹ̀tọ́ọ̀ a máa gbé wá sí wáṣà ròyìn ròyìn a máa gbé wá sí ìyàn lọ́kàn pé àkíyèsí ẹ̀sọ́ pé àwẹ̀ mi ti já gbogbo orí eléyìí a gbọ́dọ̀ jìnnà sí i. bákan náà ló ti máa ń gbé àwẹ̀ alhaidu wa nifas wa junun òun náà ni obìnrin tó jẹ́ pé lọ́sọ̀ àwẹ̀ ó wá rí ẹ̀jẹ̀ oṣooṣù ẹ̀ àbí obìnrin tó jẹ́ pé ó ń gbàwẹ̀ ó sì lóyún sínú ó wá bímọ ní àsìkò yẹn irú obìnrin báyìí àwẹ̀ tó ń gbàgbọ́ yẹn ti dá kódà kó ku ìṣẹ́jú kan tí a bá fi tú lò tí òòrùn bá ti wọ̀ tó wá ku ìṣẹ́jú kan kó òòrùn wọ̀ irú ẹni yẹn bímọ làbí ni àbí ni ẹ̀jẹ̀ oṣooṣù rẹ̀ jáde irú àwẹ̀ báyìí kan ó bàjẹ́ nìyẹn wàlìjù lóhùn gbàwẹ̀ kọ́ lọ́ máa fi dán wa wò ó wá ya wèrè ní ọ̀sán àwẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kọ́ àwẹ̀ tó ń gbà lọ́jọ́ náà ó ti bàjẹ́ abiri ìdàtù òun náà ni pé kí ẹ tó jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ kó wá kọ ìsìláàmù sílẹ̀ kó wò ṣe ìsìláàmù mọ́ irú ẹni bẹ́ẹ̀ àwẹ̀ tó ń gbà ńkọ́ ó ti bàjẹ́ eléyìí jẹ́ nínú àwọn nǹkan tí ó máa ń bà àwẹ̀ ẹni jẹ́ nínú àwọn ẹ̀kọ́ tí a gbọ́dọ̀ mójútó nípa àwẹ̀ àìsàn òun náà ni wípé tí bá ń gbàwẹ̀ ká gbìyànjú ká ipá tètè ń ṣínú àdọ́tùwà muhammad sallallahu alaihi wa sallam ó ní la yazalu ummati bi khairin ma ajjalu fitr ó ní àwọn ọmọlẹ́yìn mi wọn ní ẹ̀wọ̀n gbó tí wọ́n máa rí oore ní gbogbo ìgbà tí wọ́n bá ti ń lọ lára ìtúnu tí wọ́n bá máa ń tètè ṣínú eléjẹ́nu tí ọlọ́run nífẹ̀ẹ́ sí anọ́dúnwá muhammad sallallahu alayhi wa sallam ó sọ ní ọ̀rọ̀ tí ìmọ̀mù tìrìbì ti gbà wá ó ní ọlọ́ọ̀bá adékiọlá ó máa ń sọ wípé ahabbu ibadi ilayya asra'uhum fitra ó ní àwọn tí mo nífẹ̀ẹ́ jù nínú àwọn ẹrú mi òun làwọn tí wọ́n bá tó ṣe pé tó bá gbààwẹ̀ wọ́n máa tètè túnú ọlọ́run bá fẹ́ bẹ́ẹ̀ kó lè máa jẹ́ ìdẹ̀kùn fún wa ilé ìjẹun tí a fún wa. bákan náà ló ẹ̀kọ́ ayélujára àlàrò tọ́báàt òun ni pé tí a bá fẹ́ túnú kí a túnú pẹ̀lú dàbídò tútù dàbí ìlú ilé tó jẹ́ tútù tí ò ṣe gbígbẹ tó kọ́mọ̀ lọ́dọ̀ wa ń bí tábà wá rí tútù ká lo gbígbẹ tí àbá ti wá rí eléyìí ká lo omi eléyìí jẹ́ ojú sọ́nà ìrìnlẹ̀ tábà ti rí dàbí ìlú ká lo kí ni jọmọ́ ká lo omi lẹ́yìn náà ló wá kọ àwọn èso ní ọlọ́kọ̀ òjọ̀ kan eléyìí jẹ́nu àwọn nǹkan tí a gbọ́dọ̀ mójútó nígbà tí a bá ń gbàwẹ̀. bákan náà a fẹ́ fún wa àtàkàhù òun náà ní pé tó bá fẹ́ gbàwẹ̀ nínú oṣù Ramadan kó gbìyànjú láti jẹ sàhù ànábìwá Muhammad sallallahu alaihi wasallam ó ní tasaharu fa inna fi sahuri baraka ó ní ẹ gbìyànjú ẹ máa jẹ sàárì torí pé ìmá jẹ sàárì yìí àlùbáríkà wà bẹ̀rẹ̀ wàyọ àkèrò sàhùr nínú súnà òun náà ní tàkèrò sàhùr ká máa lọ sàárì wa lára tí wọ́n bá sọ wípé àlùfájà yìí ó yọ nípa ẹsẹ̀ ìfàpẹ̀rẹ̀ kájẹsàrí ní ibi five twenty five kábẹ̀rẹ̀ bí after five àbí five o'clock eléyìí jẹ́ òsì wọn fẹ́ kéèyàn wá jí lágo mẹ́ta kó wá ti mọ́lẹ̀ kó jẹ́ kò sí láìsí mẹ́rin ṣùgbọ́n tó wàláyà sóhun ọmọ bákan náà ló ta fẹ́ fẹ́ tó ń òun náà ni wípé ọjọ́ yìí méjì ká má ìyẹn ni ọjọ́ ta bá ṣé ṣàbán apẹ ọgbọ̀n àbí ramadan a máa di ọjọ́ alákọ̀ọ́kọ́ ànábi wa muhammad sallallahu alayhi wa sallam kò fẹ́ ilé ìfún wa nínú hadith amar bolo yaasir ó ní mọ̀ nsọ́mọ yàwó ma ṣá fakọ̀dé aṣọ abal kọ́ọ̀sì ó lẹ́nikẹ́ni tó bá gbàwẹ̀ ní ọjọ́ yìí méjì yìí ó ló ti ṣe ànábi wa muhammad sallallahu alayhi wa sallam bákan náà nú ẹ̀kọ́ kó má gba wájú Ramadan pẹ̀lú àwẹ̀ ọjọ́ kan àbí ọjọ́ méjì fápẹ̀rẹ̀ ọjọ́ tá a bá mọ̀ ẹ́ kó jẹ́ twenty eight àti twenty nine ọjọ́ Ramadan ó dá tí a bá fi àwẹ̀ lẹ̀ ní àwọn ọjọ́ báyìí gẹ́gẹ́ bí àdóbi sọ̀rọ̀ àṣẹ́lá ti sọ fún wa wípé láàtà fọ́jàmù sọ́ọ̀mù Ramadan yàwó mi làwọn wàlà yàwó mẹ́rin ìlà àyàkùnà ó ní ẹ má gba àwẹ̀ ọjọ́ kan àbọ́jọ́ méjì ṣáájú rọmọdán àyàfi tá a bá rí èèyàn kan tó jẹ́ kó ti máa ń gbarú àwọn àwẹ̀ bẹ́ẹ̀ bóyá ẹni tí máa ń gba àwẹ̀ monday àti thursday àwa rí fáwọn ọjọ́ ẹ̀ kó wá bọ́ sí monday àti thursday irú ẹni bẹ́ẹ̀ ó ní àǹfààní rọwá bọ Bukhari ẹni tó bá ń gba àwẹ̀ jọmọ kó gbìyànjú láti jìnnà sí àwọn nǹkan tí a fẹ́ sọ yìí nínú ẹ̀ òun náà ni gáwùkù tọ́hán wàmọ́tòkòhò lè tẹ́kìlì ẹni tó ń gbàwẹ̀ ó tó bá jìnnà sí ìmá tọ́ oúnjẹ wò àti ìgbàláyè wà tó bá ṣe tí ò bá ní wọnú ẹnu ẹ ṣùgbọ́n gbogbo àwọn nǹkan báyìí tá a bá sá fún òun náà ni ó ti dáa jùlọ. wàlùmọ̀rànákọ̀ wàlùkóbólà bákan náà ti ń dáwẹ̀ kó gbìyànjú ìmábẹ́lẹ́ tí ó ń dì mọ́ ẹgbẹ́ jẹ́lẹ́tọ́ ẹ̀ nínú àwẹ̀ àbí ká máa fẹnu kóra wa lẹ́nu eléyìí tó dáa tí a bá sá fún nígbà tí a bá ń gbà wẹ̀ àti gbogbo tó bá lè bí wípé kí a máa wá wo wípé àbí ká súnmọ́ra ẹni ká gbìyànjú ká lè wípé a jìnà sí i wàlúmọ̀bàlákọ̀ fèlmọ́dúnmọ́dọ̀ wà lè sìn ṣáàk tí a bá fẹ́ sin omi símú wa àbí tí a fẹ́ fi omi sẹ́nu nígbà tá a bá ń gbàwẹ̀ ẹ jẹ́ ká gbìyànjú káàdì wípé a ṣọ́ra gẹ́gẹ́ bá lọ́bì sọ̀rọ̀ màá yọ̀ sẹ́lá ti sọ fún wa wípé ká gbìyànjú nígbà tá a bá ń fi omi símú ká fà á símú dáadáa ilà àǹtàkùn lọ sọ̀ hímàn àyàfi nígbà tí a bá ń gbàwẹ̀. bákan náà ká gbìyànjú kájìnà sí alẹ́ kádébù kájìnà sí irọ́ fífa wà ṣàtúmù ìmá bú ebú wà ní kíríbà ìmá sọ̀rọ̀ ẹ̀yìn wà nàmímà bákan náà ìmá ṣòfófó wà lìmíràn ìmá abẹ́lẹ́ tí a máa ṣàríyànjiyàn lágbìyànjú láti rí nípa jìnnà sí nínú oṣù Ramadan kọ́nà ọba kó fi ẹnì kọ̀ọ̀kan wa kó fi wá ṣe kò ní ẹ dáadáa. àlọ́jù sọ́nùmá àdìwọ̀sẹ́là ó ní ìdàkánà yàwó sọ́ọ̀mù àhàdékò ó ní sẹ́yìn ọ̀kan lóyún bá ti ń gbà rẹ̀ ó ní kó má ṣe àríyànjiyàn kó sì má súnmọ́ ìwà ṣìnà ìṣeṣì kódà bí èèyàn kan bá ń bá a yà àbí èèyàn kan bu kó sọ fún wọn kó ń gbà wẹ̀. aqulu qawli hadha astaghfirullahi wa lakum wastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين Praise be to Allah, the Lord of the world. May the peace and blessing of Allah be upon the prophet. The topic of our sermon today is all about the preparation for the month of Ramadan. We have mentioned in the Quran, in the sermon, the virtues of the month of Ramadan, the benefits of fasting. As we mentioned in the, at the beginning of the month of Sha'ban, that the Prophet said there is a door in paradise. It's called ar It is only the fasting people that we enter through this door. We have mentioned this hadith and we mentioned that the Prophet sallallahu alaihi wasallam said in the hadith of Abu Huraira, إِذَا جَاءَ Ramadan, that when the month of Ramadan appears, Almighty Allah is going to command the angels to lock all the doors leading to hellfire and he will command them to open the door to his mercy, that is the paradise, and he will ask the devils to be locked up That is why the Muslims, the fasting people, are able to do more good and are able to shun evils during the month of Ramadan as compared to other months. So we have mentioned the benefits of fasting and part of it is that the Prophet sallallahu alaihi wasallam said that Almighty Allah said that all the deeds of the son of Adam are made for him except fasting. Who are they? Fasting is for me The reason why the Prophet sallallahu alaihi wasallam or Allah said fasting is for him is because the intention of fasting is known between the slave and Almighty Allah. If someone should proclaim that he's fasting and the intention of fasting is not there for him, he only do that to deceive people. It is only allowed that should be aware of it. When you look at our salat, when you look at zakat, it is it, it involves other people. When you are fasting, people will not know that you are fasting but when you are praying solat people will be aware that you come to the mosque to pray when you give zakat you are going to give the zakat to another person people will be aware that you give charity but when you are fasting the fasting is between you and Almighty Allah that is why Allah said the fasting is meant for me and I will be the one to give the reward to the fasting person we pray to Almighty Allah to reward us We have mentioned that we have to prepare adequately for the month of Ramadan. We have to prepare our soul for fasting by making all our intention pure for Almighty Allah. We have the intention that we are going to fast in the month of Ramadan and we are going to fast for the sake of Almighty Allah. We have to prepare ourselves for tawbah. We repent from all our shortcomings and we have the determination that we not go back to evil that we have been doing. That is the soul preparation Another preparation is the physical preparation. We have to prepare our head. If you have anything, any drug that you have to take, physical exercises that will enhance your stability, that will make your health to be sound, you have to do that before the month of Ramadan. We have to prepare the materials, the money, the food that you are going to use to pass in the month of Ramadan. So you can do more work in this month in preparation for the month of Ramadan. These are some of the preparations that you have to bear in mind. In the sermon we have mentioned the fasting is divided into two or there are two pillars to fasting. The first one is an insert to leave all things that can break our fast. That is why the Prophet Solomon Allah said, Fakuli, Fakuli, in inni nazartu li Rahmani Soman. Allah told our mother Maryam to tell people that in regard to the Rahman, I have made oath with Almighty Allah that I'm going to do what? I'm going to do an insan. I'm going to fast. And the type of fasting here is what? Talking. That she will withhold from talking. She will not talk to people. It was the son that talked to people. in Inni Abdullah, and the slave of Allah. Azani al-Kitab, he has given me book. Wa ja'alani nabiyya, and he made me prophet. So that is the meaning of fasting. Why fasting means to shun anything that can take fasting away from you and to have the media of closeness to Almighty Allah. So the pillars of fasting are what? Media to have the intention of fasting for the sake of Allah and to shun everything that can break our fast. So we have mentioned before conditions of fasting. Before our fasting are accepted, and given the word upon the fasting, there are four conditions. The first is an Islam. The fasting person must be a Muslim. Fasting is not accepted from non-Muslims. The month of Ramadan is only meant for the believers. And as Allah says, Ya ayyuhalladhina amanu, O you believers, kutiba alaykumus siyam. The fasting has been ordained upon you has been prescribed for you kama kutiba ala lezina min qablikum as it was it was made compulsory for people that came before you la'allakum tattaqun so that you can have God consciousness that is the essence of fasting so that is the first condition of fasting the second condition is alibulu maturity fasting is not compulsory upon the children but they should be trained in order for them to become partners with the fasting till the time it should become compulsory upon them alimọ̀júnú the insane person the mad people fasting is not compulsory upon them While the court wàlúkọ́ọ̀dù àlẹ́yìn the first condition is capacity to have ability to fast some people are exempted from fasting some of them we have to make fidya we have to feed other fasting people while some of them we have to retain the fasting part of these people is the one the nursing mother and the one the pregnant woman the traveller and he hates poor people. So Almighty Allah exempts these people from fasting. These are the conditions of fasting. So we pray to Almighty Allah to make it easy. We have mentioned some lessons or some etiquette of fasting. Part of it is to have the media, the intention of fasting before the day break. If you want to fast in the month of Ramadan, you should have the intention that you want to fast before the day break. If you break and you don't have the intention of fasting, you are going to repent that day. But you must stay out to fasting. You must not eat on that very day. These are some of what we have mentioned in the sermon, and we pray to Almighty Allah to make it possible. We mentioned that before we can fast, we must sight the moon. The Prophet sallallahu alaihi wasallam said, you should fast by sighting the moon, and you should break your fast for him by sighting the moon. And if you are not able to sight the moon, then you make the counting of Sha'ban to be thirty days. So these are part of what we have mentioned. So we pray part of what can spoil our fasting is sexual intercourse. Whenever someone has intercourse with other with the spouse, the fast is what is not valid. Part of it that we have mentioned is eating intentionally or drinking intentionally and the one that eats without the intention is exempted also. Part of what we have mentioned is whatever goes through the mouth to the what? To the belly can spoil our fast. So we pray to Almighty Allah to accept it. As a result of time, we are going to stop here. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداء الدين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليكم ولصلاتكم يرحمكم الله